إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أيكم اليوا أنايكي a mekare nyamga ini ajin anaiki anyihin ta inu huwa muharram sorry anyihin na inu huwa muharram a wele me era 1439 anaikon tumuri sallallahu alaihi wasallam a mi hijira horo maka nan medina dosere hoi hoi hana ke anyi ohure hena eno hena era 2017 eh wani a se penwa ona tamamul minna se fikir kitab wa sahih sunna daika wani nan ina na kitabu salat babu wani nan dai babu sifatu salat yara ko wangune ayi miruku daika ona kwa nan ona asharawa yani na ako waliyatuma inna fi ruku ihi ona ka a kusala ejo mu ruku oba inan do mi ayonete etetere dok wal itmi'innan fi ruku rukunun yani oyi mayonete in ruku eganwabin inda jamhuru ahlul ilm edi oporopo ini ono yeni anaika eneruru wa halifa fi dhalika hanafiya amma madhhabe abu hanifa dani jonye inila yononin wa akọlu tuma nina ọkọ enewe ihu ini ayọna tana kọrọ mẹ enewe ihu an yam kosofe he ati ruku ọnọbika ọzọ ini position ọzọ ini ozi ọnọzi miruku hata stastakiru adọ uhu nítorí kí abe ẹgẹnwan ẹ ní yẹpẹtẹ abe ẹgẹnwan ẹ ra àwọn ahana ìka ahana wọrọ kẹyà ẹ yìí lọ́kọ̀ kọ̀ takọ́dàmà àmúrúhù yàdìrà sí dọ́wìdì ilẹ̀ yà lèmùsẹ̀ ìsọ̀láti yà ọ̀nà ìka ọ̀kùsàlàndọ̀ ọ̀kọ̀ ẹ̀tẹ̀rẹ̀ ọ̀nà ìka ọ̀kùsàlàndọ̀ kọ̀ ọ̀dọ̀ dìbì bil itmi inan ini ka ọ̀mayọ̀ nẹ̀tẹ̀ fil arkan ini àbẹ̀ ẹ̀gẹ̀wọ̀n dọ́kì sábàtà fi musnad abiyala ọ̀hìọ̀ pẹ̀tẹ̀ ini musnad abiyala wa sahih ibn huzaima àti sahih ibn huzaima anna rasulallah sallallahu alayhi wa sallam kìfàlẹ̀ tẹ̀lé ń ọmọlẹ mẹ́wọ́n dára mọ́ ha rọ àrọ́júlan òòrùjọ́nọ́rọ́ láyàtí mùrùkú ihe òjọ́nọ́rọ́ náà ọ̀yí mìrùkú àn ọ̀yí sọ́kú dùnkú àn ọ̀mẹ́dọ̀ mẹ́tẹ̀rẹ̀ ọ̀mẹ́dọ̀ mẹ́gbọ́ àmọ̀wọ̀rọ̀kọ̀ mẹ́ wọ́yá nkùrù fi sojúdihi na na ẹni sàn wọ́n wọ̀ ìsọ́lé dọ̀wọ́ àkùsàlàm fakọ́l lọ́n tó mọ́lì sọ́ọ́lọ́ alẹ́ sàlám dọ́kìlọ́ máa ta hàzà àlà hàlìhì hàzì. awìrẹ sọ̀nà àwọn àbíká ọ̀ṣẹ́ tẹ tìrẹ sózì anáìka ọ̀yà àkùsàlà iná nàn máa ta àlà gẹ́rì mílẹ̀tì muhammadu sọ́ọ́lọ́ alẹ́ sàlám ọ̀ṣẹ́ tẹ ọ̀ṣẹ́ tẹ ọ̀ṣẹ́ tẹ tìrẹ sózì anáìka ọ̀nà yani ona akusala do waya mayonete ini ruku waya mayonete ini oisu waka oisu bekete dai ka wasi benyete kenen onto mori sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àwọn akusala do shayateten okwo mori uruku waben amonto mori sallallahu alaihi wasallam alladhi jaa bi hadhihi albashir anaika ono shenugbe oizonon ben oki obo su mata ala gairi millatihi ọ dáì ka ọ̀ ṣẹ̀rẹ̀tẹ̀ ẹ̀rì tí lẹ́sọ̀dọ̀ nù tó mọ̀rí sọlọ́lọ́ alẹ́ sọlẹ̀m. dọ́kì masalu lẹ́bi láyà tí mo rò kó ehe ọkà péjúwe ọ̀nà ìka ọmọ zẹ̀tẹ̀ ọ̀ṣọ́wọ́kọ̀ dùnkwan. wàyà ń kúrò fèsò jódìhì dáì ka wọ́n rà sí sí ọkì masalu jáì ọkà péjúwe masalu jáì. irimọ̀ náà ń alladhi yakulu tamra daari debinan konkonya wa tamratain awi daari debine ba la yugniyani anhu shay'an debini konya nolian awi ka boy asman ka onai ka onwa kuwa etetere o si debini konya dolian awi ka mas debine ba dolian la yugni yugniyani anhu shay'an onwa na kuwa wa enyi so ho inan ni ba discover kai e, onwa na ko o meli ni konya o e o meli debine ba wo yan enyo kada barakin ona si bekete dai ka mas bi nyete ni salat irimi en na kuwa kwa wonon yani sala nako la yanfa'uhum enyi aifanana ikome dako wa nabi masud al-badriyu radiyallahu anhu warda ado hono be adi masud be anaika oyni odana ko diwe nu ele ko badru omori ohina ile anna rasulullah sallallahu alaihi wasallam qal balaktarun tu omori omori me ngona dara mo ha qala o kake la tujzi as-salata ar-rajul akozeba donwehi yani ezeze ohwo ana sali o jonoro hata yukimu zahrahu aaki o street aako boro ileman fi ruku ijo ini oisu woku dunku wa sujud atosi bekete yani ileman obedo etukwa na obedo street etukwa na obedo boro awon mele ola ini sujud o mesho amani etukwan do street e man e man kara e man re kine kerede daga qala tirmizi rahimahullah imamu tirmizi umure mayamba akwal amalu ala hadha inda ahlul ilm ọkọ imu kọlọ tire sọsọ nọn ịdị eze ni anaghị ka ọ yẹ wee na-enye ya min asabi nabi sallallahu alaihi wasallam ini asabi ntu muri sallallahu alaihi wasallam wa man ba'dahum atazenni anaghị ka enebe ọ were man yarawna enere ka anyuke ma rajula sulbahu fi rukui wa sujud di ujonoro do boro etukureman ini oisi bekete ino iso waku duku atoisi bekete ono je tere hun tak wa qala shafi'i wa ahmad wa isaq imam shafi'i at imam ahmad at isaq ibn rahawi ene ka kai man lam yakum sulbahu fi ruku ona be ka ore ba boro etukun re man ini oisu waku dunku wa sujud ati oisi bekete fa salatuhu fasidatun isalan ore du yani salon no ana kuma ko sala yani wee kwọ dịrị ma wọbọrọ waa kwọ azụmahịa ma ji wani hana daika wa nuruku wee ni na ekere dum anụ bụrụ asị ka ọrụ nọta aja ahụ dọkịta mbe ọnọyịka sayati zikru azkar ruku ọka abe yani ọyịtamai ananyị kọrọ ma ọyịtamai ịnị azkar zikiri ọnọdụ ame ịnị ruku ma azkar sujud ababa hura azkar ọnọdụ ame ịnị sujud fi mahalihi iji yara nwa ọhụrụ ila sana wana sebe ini apeji usala summa yarfa rasuhu min arruku summa yarfa rasuhu min arruku ay mono do kuraba hele ila swan min arruku huni oizu wokuduku qailan ama kweta wado kasami allahu liman hamdahu omori awo ezen nanai ka e akwa awo wa yaqulu ba'dama yarfa rasuhu do ka awabile monora kurele huni oizu wokuduku rabbana lakal hamd omuli na badali hiya laka awabin alhamdu awaikum aw abiko kaka rabbana omuli na badali hiya walakal hamdu awabin awaikum dɔk wa sifatul itidal apejuwe ɔdɔ mi baa mɛ ɛbɛɛbɛ ini ɔye barema kura ba anyakuma ɔnɔ bi kɔ baa hatta yaudu kullu azmin ila maudihi wa yastakir wa kwete hu ni rukudu wale mana jen ona bika a betu kunire ma evale mana hana ika ene inan podo ye peda tele swa hono ana ika mana na wa ita kwete je do wala hadisi ألا دبد إن حديث أبي هريرة أمري هنا ثم يقول المنادك سمع الله لمن حمده أو كاك سمع الله لمن حمده حين يرفع صلبه من الركعة إن منايك آسي قرابة هي صلبه أتكون لمن من الركعة إن أيسي وكدنكو ثم يقول المنادك وهو قائم إجانا أراجه ربنا ولك الحمد دكك ربنا ولك الحمد آه، ربنا لك الحمد اسمع كما با ان سيغا انا ودي كدا ودي سان وفي بعض الروايات انا مدرس دك اباني روايه ربنا لك الحمد انا وايكا ايزاك او آه، واجه وراجح اوكي انا هو هريته انا جيت له ان لا نون umumi tasmi wa tahmid li ọ̀nà wẹ̀ ọ̀yẹ́ kàába bẹ̀ àtàsmí ọ̀yẹ́ kàkí sẹ́mi aláhu liman hamda wàtàmín àtàwẹ́ kàkí rọ́bànà wàlẹ̀ kàlhamd ọ̀ aláhùmà rọ́bànà wàlẹ̀ kàlhamd. ọ̀yẹ́ màánì kan lèkúlì musalli àbí yọ̀dánà àkùsàlà láfàrùkù bẹ́yìn al imam ọ̀kì ẹ̀yẹ ayi iná kàní imam wàlmù atim àtàwọn náà kà sàásẹ̀ wàlmù farid àtàwọn náà ọ̀nìyàrá àkùsàlà ẹ̀ wọ̀nyẹ́ni imam e jama ana sa se imam ona je wan o wa ka ke sami allah liman hamda enu mo no so kura hora kura le so huni ruku e ju ara je do sa ke rabbana walakal hamd dak wa huwa raji ila e non ono se van ono je tere hun min aqwali ahli al ilm en yoy ke ono yen li umumi qawluhu sallallahu alaihi wasallam agoboy baabe ono baabe oyi konon to mori kakaye sallu kama ra'aytumuni usalli ko salanini asman kumere kama akwa onto mori sallallahu alaihi wasallam o hele yani o hele minbari o me hele minbari do demonstrate isalan do ko from awwalihi la ahirihi huni oni papa na huna dịrị man ọ bụ oh, wo shako dọwara ma be jama. jamaa dɔki sallu kama ra'aytumuni usalli kusalanni umere kama kwa walam yufarrik bayna al-ma'mum wal imam unto mori sallallahu alaihi wasallam o me hahi ina kan imam onle ijamaa ka ano me baya dɔki wadahaba ahorun anyi pa anai keneni ni kai illa anna al-mu'attim awila anai ka fi haqqihi isanai ka tahmid fakon انا وي اي كاكي ربنا ولك الحمد كان دون تسمي او كاكي سمي الله لمن حمد لما ثبت في الحديث عن ابي هريره اسمن كي أمي هي بيت ان حديث ابي هريره رضي الله عنه مولى ان رسول الله صلى الله عليه وسلم فلكترن تو مولى مولى من هذا له مها قال او آه كاكي اذا قال الامام اجي ما موكا سمي الله لمن حمده هو مولى هو ارنا غما fakulu wa kan kai allahumma umuri ana badare he rabbana ana badare he walakal hamdu abo ko awo bin fa innahu agoka ye man wa fiqa qawluhu qawlul malaika ono ajire ira o kan ira malaika gufira lahu ma taqaddama min zambi aba jebe ya in akuyana ka ora su dawide tako warada fi ba'di riwaya dawa ni fa ni riwaya allahumma rabbana lakal hamd bidunil wa amana we allahumma rabbana lakal hamd da da so wa we en ani pa en aden anaika en re ko re konon ka imama ki sami allah liman hamda oni e jamawa ka ono we allahumma rabbana walakal hamd ke adil ibn yusuf alazazi do ka ai kana je tere hunire yaiwa agoka hujje ne seban hujje non o je kai oro kunyangume hujje non o so ka do kunyangume agoke enri suratul fatiha onire dawede onto mori sallallahu alaihi wasallam o ka fa iza qala al imam غير المغضوب عليهم ولا ضالين فقولوا آمين eje imam muhammad ka ke غير المغضوب عليهم ولا ضالين e hono ka ke آمين anono eso ke imam mo nyangu ha me awawa awo ka onto mori sallallahu alaihi wasallam ore na ka ho zakaye fa iza amana al imam fa aminu eje imam o ha me e ono re ha me fa inna ma wafa qata aminu ta aminu al malaika awo korona amen o jiri amin malaika gafara lahu ma taqaddama min zambi aba jebe en sono rasu dawo de nebe so imam onya ha me jama ono re nya ha me ona no na jere wa hakaza hunna awa merewin imam ba ka de jama re ka ona no jere anodenye yo ini haki

walaka rabbana walaka alhamdu non dule ke adil ibn yusuf ala zazi dok wa rajih ana je tele hulenan so ga go hadith non onye yo lamya lamya nafi onye yo kai wanya ka kai sami allah liman hamda dok malhuza anyile ana kai asijengo okay alfazul waridatu fi tahmin awirun wa ana ka adawa ini oymi rabbana walaka alhamd yani tahmin hiya rabbana lakal hamd ربنا ولك الحمد يعني آمان دون وإبانا أو اللهم ربنا لك الحمد اللهم ربنا ولك الحمد آمان و آمان يسيقى أنا أنو ويلو إنان أجزاء كوبا أبو دون ويهي إلا سنة ونصف الأذكار واردة في الاعتدال أنا azkar anáìka أنا ẹni ìjọ́dọ̀ إني nùrùkú dọ́là bá jẹ ẹ̀tẹ̀rẹ̀ ndọ́mọ̀lá rẹ̀ jẹ́ sẹ́sẹ̀rẹ̀sẹ̀ awalan ani papa ani ibn abbas adahunu abdullahi ibn abbas radiyallahu anhu umuru yunaira anna nabiyya sallallahu alaihi wasallam falakta ala nabi umuru min wala dare mo ha kana idha rafa rasuhu min ar-ruku aqabika ijora akurare so wa hire hu ni ruku qala allahumma rabbana lakal hamd aka ke umuri rabbana nabadali ya lakal hamd awo ko awo ben awo ko na kai mil samawat ohi abisama himba wa mil al-ardu hitisu wamil ama bɛn nahuma dohiyo isana ikaw ina kani samun ritesu wamil ama shi tamin shay in bad dohiyo isini wo mori hiyo si awa bɛ dami sanan ahlu sana'i wal majd ewo mori ewo wala ogama wal ati oyi cete ŋo laama ni alima ataita enyo ne yoyo da isana ikaw ewo mori mana wata ala ɔsiyo da. oye ko ma yaftahu llahu linnasi min rahmati fala mumsika lahu izono mo zona wa taala onu ya yaza ini ayam ban enyo na nyangu zabale ma ono le bal godan ya o ma yum se fala mursila lahu min ba'di ono za kono sho yola enyo na nyangu hore wo yola ba bele mo no mo ris na wa taala sababa bele ka onto mo ila ka ka la mani a lemma atoita enyu ni yoyo la ifa nura asioda omo subhanahu wa ta'ala odisa kori yoyo la enya na nyangu laje oda akure kado ka bona holi hin ele ka kana akon onya ngoli na rese yoyo isana ikomozo na wataala uyo yedo na oka akai ebo do non obe odonon isonon ada kama baso wole kasuya ezenya nguso ya goka umuri ori yo kono so ya adalele so ize emegimi yogenala ize emitinala enenya nguso ya na no to mori sallallahu alaihi wasallam dako walam أن الأمة لو اجتمعت أن ينفعوك بشيء لم ينفعوك بشيء إلا ما قد كتب الله لك يك الأمة

dɔke wala yan fa zaljad ɛma ma ifa ne yɔda zaljad ɔhuna ika ɔhunyu ban ɛkɛ hɛ ɔbin udiya bin so ɔyi yɔ nori kɔnɔ ɔnyi sɛmɛ ago ka min kaljad abo ban yɔnɔ inubu musu na wata ala ahorɛ bin ɔyɛ ko ɔnɔ mi dule ki jom a musu na wata ala ɔsi yɔda ijɛn daa zɛ yɛlɛ ka yɛ annahum kɔdiruna ala zalik kabɛlɛ nyɔ kata tɛlɛ sɔrɔ yɛ ɔnɔ ni ɛyɛ ka yɛ ɔmusu na wata ala ɔdisa ikɔnɔ horɛ wɔyɛ ni. onye gwe mụzụ na wata ọnụ risa kawanye ka omori ọka ka ekwudo wọrọ ba ndị ya ịda dangote dọka eke ha wa ata jin wallahi omori ba na ata akwụka ebe ma ifanela odugbo na omori ọ nọsụ wee iru kawa anyị enuwe mụzụ na wata ala ahụrụ ebe anaghị dawn na ne ka anyị sawe dịa aka nye anyị bidonia ọbịa nọ bidonia bilba ala eh, bilmim dị ma na aka ida na ida ya ma inda kum yanfado wa ma inda Allah bak ana ida ata ana ida no mo na wa taala ono ba beta ono me so ụwa anyị izu wanyi mmiri ya o me o je ize ono na ka ka guro mmiri sai ka waso na atọ ene hadisa na zaljad akwa maana zaljad sami ni zaljad ona ka onyu ban sahibu sultan wal golgina ka onye ohinoi ohinoi awen yani onyu di aila governor awen chairman awen president awen so ile kono awen wal gina onye ekehi ozo banyo so askari papa na bụ na sani agwa هذا الحديث من حديث أبي سعيد الخدري وقال له بيت حديث أن إن حديث أبي سعيد الخدري رضي الله عنه ولفظه أمانة اللهم أملي ربنا نودع لك الحمد أبو يقوى وملء السماوات أنا كأو هسم هم وملء الأرض ده تيس وملء ما شئت من شيء بعد ده إسنيزو مليه سبحانه وتعالى أبو بلا مسنان أهل الصناعة والمجد أوابان أغما والمجد أتويتشتهم أحكم ما قال عبد eze izo obi tura ahụ isana ika ọrịhịa ọka wakulu na alaka abd abaidebe ọrịhịa on la mani yalima ọta enyu ni yo isanu wa asị ọda wala muti yalima mana da enyo nọrọ esi ọda isanu wi yọda wala ya mfa ụzal jadu min kal jad ọmụ ma ifani ọda ohi nọ ya kehe ọnọda nye enuba a be ụbanye nọ ọnụba wa hụrụ ebe salisa na gwauta وعن رفاع ابن رافع أعضاهن برفاع بأنا بدي رافع رضي الله عنه أمره هنا قال كنا نصلي يوما وراء رسول الله صلى الله عليه وسلم أنا أكو صلاة ina koyanya ile monto mori sallallahu alaihi wasallam falamma rafa rasulullah sallallahu alaihi wasallam rasahu onto mori sallallahu alaihi wasallam amela ko reswan wa hele min arqa'a hone oisu ko dunku wa qala daga ke sami allah liman hamdahu o mori ya wa ona ke agama ona kwa wa kọ́lá rọ́jòlù wọ̀rọ̀ áhù dájú yẹn lọ́nà ká ilẹ̀ mànìkà rọ́bànà lákàlhámd ọ̀hún mọ̀rí ẹ̀ nábàdà lè yá ẹ̀ lákàlhámd àwọ̀ ẹ̀kọ́ wà ó hamdan kàfẹ́rà àwọ̀ ẹ̀kọ́ anáìka ọ̀rọ̀ tàyébán dọ́ni mubarakan fi dánilẹ̀ sọ́yìdà anáìka ọ̀ìnan. falama sọ̀rọ̀ fa rasulillahi sallallahu alayhi wa sallam ọ̀n tó mọ̀rí ọ̀mẹ̀rẹ̀ àmẹ̀tọ̀ mọ̀rí mọ̀ngàn ọ̀dọ́rẹ̀ mọ̀ ha kọ́lá dọ́kì manil mutakallim anifan ẹ̀nẹ́ kárẹ̀ ìdọ́bìdì inú mọ̀nà kọ́lá hù. kọ́lá rọ́jòlù anna ya rasulallah de ojono non dok eme yon e wonto mori sallallahu alaihi wasallam qala don to mori kae laqad ra'aytu bid'an wa thalathina malakan mere enehuni malaika anaika onne ohureo mere ere kana ruru hunu hureo yani ohureo aki an isana ina kane eta na wona hena yani mere ere isana ina 33 34 within malaka ni malaika yabtadirunaha ayyuhum yaktubuha awalan e ma me najeje e ma he kai e no be ne na kai ono be chere ono ni papa hadith hadith sahih imam buhari adawe dake rabi an anatwa huna yani azkarul itidal ana da nyoma nakene ataje dorana وثبت عنه صلى الله عليه وسلم أوليه بتهون وان من حديث حذيفة إن حديث حذيفة رضي الله عنه مرينا أنه كان يقول أقوى كنتم مري صلى الله عليه وسلم ọkwẹtẹ hún ní rukú dọkújẹ sọkwa ka lèrọbì alham omúlí anabada riham awọ ikọ wan lèrọbì alham omúlí anabada riham awọ ikọ wan yọkariru ha dọ mana ka da ba tura hatta kana kiyamuhu nahwa min rukuhi ni dudikai ois jian bọrẹ yasman ke ọmẹmẹ kunu rukun ntumori sọlá alẹ sálám dọ wa ka dọkì mulahazan ilẹ̀ náà ka anyi ka yasirere al-ihtidal ọkọ̀ ịbara ma hụ ba jee dọdọ jee sesere setere wajibun wajibi awin an ya o ruko ila hai'a allati kana alaiha qabla ruko ona we ka ọdọba nínú sẹbìrẹ ọ̀nà ìka inan tọ́bi di dọ́ba nínú ruko sawa un ọ̀nyọ́nyọ́ awin kana kọ iman bọ́ jẹ́ dọ́ba nínú ruko awukọ idan abikabọ ya tẹ ọ̀nà ya tó dọ̀nra kó ọmọ nìyí ma rẹ anyoyo kijo ki sami Allahu liman hamda rabbana walakal hamd o wala manu waje do je do eizan ore je se sere se ya ka anyi etidala anyi wa bedo mebebe wa bedo justify o ije ono doki saniya no gowa law rafa rasuhu summa sajada o ka ana we ka o ko reson wa hele o le mono do sibeketen wa shakka do da mo jere kan hal tama etidaluhu amla

bɛɛ enyi ɔyi jɛ sɛsɛrɛ sɔnna awon dɔki saali san ɔgɔta yajibu an la yafsidu bi rafihi min arruku shay'an ghayra itidan ɔki iju wa ko ho kurale so honu ruku ɔ bele le so kai asanyu van be soso no nye anai kai o van ba e bo ina jɛ sɛsɛrɛ sɛ of so kweta honan dɔki fala ro afi rukuhi shay'an ɔka ana bi ka o le ini ruku an isanyanye farafa faza aminhu

ọbịla ele so ya kọbara ebe nínú ruku ọrịa mọ nọ dọtọ bá hó pẹtẹ ọyẹ kọ anabi ka ayé ṣe ara na ovanban ọmọ akwẹtẹ ẹbọ e na nínú ọyẹ wàlẹ ma jẹ ọnọdà jẹ ije ọrụ ahụ nọ ruku dọkọrọ bi an ọgọhuna lọwọ atabi ruku ìlúwájib ọkọ anabi ka ọ nínú ruku anabi ele ele so fàárọ̀ dọ̀láhù ilá manatuhu min kiyam dábàá nanyi ilẹ̀ yẹn náà ìka ó tuya. anaika oyoyo anụhụ sakọtọ anhu itidal a jisi ọrụ ahụrụ ereso itidal oije eseserese litaziri agụkaye ọnyụkata nara anyị excuse oyekwo ọzọ miruku na ụmụ nuruku ewere lafiya na nwunye ruku nu ụmụ emi bụ ahụ ma nụ mmedobe enyi sa na ka mana mm, mm, ekwu <laughs>

baka ka lu ya ro ala salu fere halikum dole ka ijori hi oto ni jana no bo to si hun ebe jana e jana ro ya hun naam loke ha misan iza nasiya tasbih fi ruku o ya ko no le ba mi subhana rabbiyal azim in ruku la yarju ilayhi aw ba banan li annahu sakata bi rafi'i agoka ola ji suhura ya leso agwa ira kweta no ra me kweta hunan dawa qala ibnu qudama rahimahullah alayhi ibnu qudama muri mayamba ọka fẹ̀yìn fàálàhù ọba mẹ ayé in adalin rukoin ana wika ọba nínú ruko agogo yayi tasbe amdan dai kawayan batala salatu salanu no oredu wa in fa'alahu jahilan ana wika mẹ dere arumaye aw nasiyan awika lilahi lam tubtil salanu no odu sosona wele ana ka ọkọ wẹ enilayi ọyik barema ini askara na ika ere ini oihu baje dake ere sana wana sebe atumani na tofil itidal ona bika oije onu waje do waje sesere seda ya wale ne tetwa fa fi hadis oko ini hadis la yanzuru allah azza wa jal omuri obere omnanyu do chetenwo ila salati abdi isali orehe la yukimu sulbahu baina rukuhi wa sujudi ana ikaye ọrẹ bá ṣe tukure man ọrẹ bá ṣe ọjẹ dọ jẹ sẹsẹrẹsẹ iná aka ní ọyẹ sọwọkú dunkù àti ọyẹ sì gbẹkẹtẹ. dọkọ fi hadisi musa salata hun salati ọ ní hadisi náà láì ka ọkọ salam dọ ọkọ ẹtẹrẹ. wàyíza rọfàtà fàákìm ìjọ wà ọkọ ẹtẹ fàákìm sulbaka jẹẹbẹ tukun rẹ ma ọ jẹ tẹrẹ wọrfà rasaka dọkọ rẹ sọ wàhírẹ hata tarjol izam ilà mafasiluha ní dudika yẹ ẹtukù kòńkònyà eraba nene ahana ikai obe ganwo ono to huna ne da muruko ya ne tuko no wale mare ne zo de wale ma de kan wa hana ikai ya wa man menan wele ka etuko den on renan e huna da ka ruku man men etuko no no raje design aka no eju wa wale ma man shawa be do kan wa hana ikai obe de nan daga kola shaukani imam shaukani oko wal ahadithu mazkuratu fil bab ok aweli hadisi anaika ro anaika ma itama ini babilonon tadullu ala ujubi tumanina fil itidal min arruku a se zo ka ni koro maana te ini oye bale ma waje sesere se ini huni ruku doki mahalu yadain fi hadha rukun sabe ahana ka owo waya ijo wale mama no kwata baje akin lam yasbu bi zalika sunnatun sariha en zaman yepete ini sunna naika o man hure to e da benye ojeleka ولو كان لوضع يدين هي أحاصة أكا ولو كان لوضع يدين أيا نيكا نيو يبايبا هي أتحاصة يعني إباينا تشلي أنا إكا ماني جوتيو لنكل إلينا في الأحاديث أيا نمارا شواي أيا نرا دواي إني حديث ليني نينا إكوابي ولذلك أقوصا أن قال إمام محمد رحمه الله عليه أنا دي إمام محمد إمام أهل السنة والجماعة donc aka huwa muhayyar bayna irsaliha wa bayna wadu al-yumna ala al-yusra oba nye oba choose ene eze economy ina aka ni oyi man bare ma ba yete yandu wa bare ma man tanu wa wa hunu ruku awika oyi se owore do do tunu wa ha doka fa al-amru fi zalika wa fa ila non ananye ni non o ganen wallahu alam umulo nyoye ama adil ibn yusuf al-azari don ko waraji min zalik ama je tere huni le onon ma zakara sheikh bin baz onon sana ka sheikh bin baz rahimahullah umuri ma yamba yasbe min anna al-wada ini kai anna al-wada yakun yani da ba so to wana ba ala sadr ini rate ka halati qabla ar-rukun ahlon ke o me be condition o me be ka oya to be da ni ruku wa zalika li umum al-ahadith agobe oya ka anaika ọbẹ hadisa náà ika ọbẹ nana ọyẹba abọ náà bàbẹ bẹ ana wọdọ liad takunu ala sọdiri filkiyam kí abá asọbọ tìnnìràkye ìjọba ọjẹ ana ọjẹ ọnà kò nyẹ ọsàn rẹbẹ. wàlám yafuruk bẹ́ẹ̀ni alkiyam kọ́bla rukú wà bàdàhùn dẹ́dẹ́ ẹ̀mí hahi iná kanẹ́ tọ́wé dídá ọ̀dọ́ba nínú rukú àti ìjọba ọ̀rọ̀ àhùn nan ẹ̀dẹ́ ní ẹ̀hahi. وكذلك قوله صلى الله عليه وسلم لمسيء صلاته أبا ملابي ننتو مولي أي كنا كاي أنا كاي أكو سلام دو أكو أتلي حتى يعود كل عزم إلى موضعه فولو أبتكو ده بالي منني أهنا كاي أبديا ومعلوم دو كنا هولي توي أن الأعظم اليدين أولي أتكو إيه نبايبا كان على صدر قبل الركوع إن لا تشوي دابي أن الركوع ومما يستدل به أيضا أكا أو إنسان كاي إلي أسي مهيتة إن لا ينن awa bere ma asanan annahu sallallahu alaihi wasallam kun tumuri sallallahu alaihi wasallam naha an sadlu fi salat o ya yani o man tanuwa o man da da do man e hona do do kwa do man siachi kusa en sala do das man ka do man hore sa o da susi kwa dako wan kana ba'duhum aka oda kale paina ne fasara bi salli so kono be eju wa man na ba ci do kwa yani evish eska wa ezo wa se o kanyetesu illa annahu yuqal ok ayo na ka ka kai nahi amu yastamilu sadlu sawm wa sadlu al-a'da wa hum al-yadan ok oyiye ne ya ida o comprise a tivayon abobo anai ka oro mantana yani ene esala so oni asani ibn bad ko ben dai ka idi adil ibn yusuf al-azadi osono weyin yani wata exhibit salatu nabi ana re kurebe ene ene nai ka eneje ire enwuri mi izu ibn abdus salam ini ona e ka e ka kuwa ho waje ake poro de etukwo no de bale e mani aheni ni aheni ni ejo ro je de etukwo na han ono be ejo wa man tanu won wa mani me etukwo no ina e han yani re na nyi ren e be man ni hadith sare asman ko me ka isan ile na ko the understanding of the hadith ono be esana da asman ko ono me dure ka ile non ana je tere wa no be ere imam ahmad me shawa san we ri huji ere na eba yani am bin ba zo no re muwe dai ka uwe no me ere so ere ahana woro ko bo ya wa ere mi ruku ke na ho gwan muwe no sarwe ne kore ka en re non de albana ya ka ka ibn salam ka ona abu ona awale mama no wa en bi do ayan amma ana je tere wa be ka anu wa ze we do wa me na sure ka ona ne sa wa ana jere because ebe ma ni hadis anahuru etu eka ye ezoba ya so da kwa ase mukoro so da na na mestin bat na tore onove dị lugo ka aketokwa han dada anu nuru kun yani na han na umemedo wa nuru ku a mewo ka wa han han dada e de han o ma ne ya o na han yani o na han o no ware ma ware ma sasana be elana ke ani o ikane hunan and the student of knowledge then i worry take an asai kai awa mo sandu wele ko na mo sa wa ano jere eleni clear cut hadith inan anato ewre hino nya sari sa ashara akasumma yukabbir ale monodo mi kabara wa yahwi ila sujud wa yasjud do de chini ni o isbekete polo do sibekete den yara ka ine lecture na bi parahuka ere ma se kabara hore be ba na ngba ta asuma ke mahuri ale Allahu akbar Allahu akbar duwa do se kwechi na anam doka summa yukabbir awle manora me kabara wa yahwi ila sujud wa ya wa yasjud doke nuktatu alif atakbir ak awel takbir تقدم كلام عليه يا درا سلا يا كداب دينان وصحيح انه يكبر انا جاي تله او كوا مكبر ثم يهوي السجود ثم يهوي السجود او لمن دوس بي تشيني او بكتا دي حديث موسى صلاه اغو حديث انا كوا صلاه ndo kwa tele ثم يكبر او لمن دوس كبر ثم يسجد او لمن دوس بي سجود دوكا نقطه با واما رفع اليدين awere oyekoro ba hele fakod asharro shehu albani yani shehu albani osara ibena illa annahu sabata ahyanan o man yabata ijanye fi hadha rukun ina ga wonan wa kana yaf'aluhu ashratu min ashabi nabi sallallahu alaihi wasallam ama alnao ini ashabi to moni sallallahu alaihi wasallam aman ni ina laika aman direve ile ni anaika eman me wa zahir ana hulete anna hadha lam yakun mashhuran aw qasana aw man hulete mislu rafi fi mawadi sabiqa apejiwe oy kurwa ini ahonne be dilas david bal kana yafalu dhalika ahyanan e mane me inan ijen ijen ya wa men donc anu gato jim point number 3 atarik al hawa li sujud helolo no razi chini no o isu wa kudunku arraji anaje teru ala ni itilaf en re onon ana dure kada imana su dunku na amma idi adil ibn yusuf al azazi anaje le teru an yada yadaihi qabla rukubatay ona be ka ni na tinitesu to be dudunku na wali tetesu lamma sabata fi hadis asma sinai ka agu sini hebete ini hadis idha sajada ahadukum ijoz nyoz nyaw nasi bi kete fala yabruku kama yabruku albair asos kwete asma kira kum bi kwete wal yada yadehi qabla rukbatehi ose ovan netesu twa di dudu kan ovan netesu ana nye yada doke وعن ابن عمر على دواه ابن عمر رضي الله عنه omuri inare annahu kana yada yadaihi qabla rukbatayhi o so wani nina ete su tawri dudu kwa nabana wa qala ka kai kana nabi sallallahu alaihi wasallam o we kan nabi yaf'alu dhalik o manime ama anya na asma keme kai san anya na ka idunku ene we disin ne tesu le ba so na ne tesu then ya kule yuzi hadisa nan hadisi abu hurairah nan amma da ke anya inkilabu rawi rawi na di hadisa nan ne o balele o mewli ka aka fala yabruku kama yabruku albair asura nini asura su dunku keta asura niruku asura ikwete ne asuma nkira akumi me ikwete wal yada yadaihi qabla rukbatay je aika owa ona wedina twa wede ah ahwa ndani ke oyi ehwosono wal yada yadaihi qabla rukbatay nan ka rowe na dowe o jisire yani bawol ko kake wal yada uh, eh, ah, kọbla ya dee. but hadith on ome ome ko na ayi bawan ayi ko agonke udunku ebo a idunku ra kome e ini ahwan asman kai me idunku ni bana ini obelene ona wa man kanei ahwa uh, obwebo

النقطة دال يعني point number four حكم السجود وطمأنينة فيه أكاري أو سبكتة أتي أويل مهيهينا فهو ركن من أركان الصلاة أو سبكتة أجمع بين إني أجمع صلاة ودليله يعني هجيلا ينون وهيتلا ينون ما تقدم من حديث مسيء صلاته أنا بسنايكا أو داودي إنا نايكا مسيء صلاته أو كسلام دو أو كويتلا ثم أسجد حتى تطمئن ساجدا ọlọmọnà ọdọ sọwọ kú dọ síbi kẹtẹ pọọlọ dọ mayọ nẹtẹ iná síbi kẹtẹ náà wọsùjú ọkàwéré ọyọ síbi yakunu ala sábàtì azọm banaba ayẹlẹ e sọ ẹtukù himba yanni bọdọ síbi kẹtẹ tẹlẹ sọ himba fan fanil abbas ibn abdul mutalib àdọhùn bẹ abbas bɛ ana wali abdul mutalib annahu sami a rasulallah sallallahu alaihi wasallam kɔnɔ wa an tɔ mɔri sallallahu alaihi wasallam yakul ɔma kaka iza sajada al abd sajada ma'ahu sab ara ijori yo si bekete o si bekete lo aha eto ko himba wajhuhu iyan epa wakafahu ate owa naeva warukubatahu ati dunkwa naeva wakadamahu ate igigawan eva dawe himba donc fa hadhihi alahadith awari hadithenen dalil awsado ala ujubi sujud ala hadhihi alada ka abba babin kai ozo si be kete tere so egangen won tere so choko himba non azo si be kete eho bo wanyo kata idha anta qadiru ala dhalik ujubu alayka ya fa dhalik ana ka wanyo kata ime ile re so wa ka wa men donc lakin waqa alhilaf fi sujud amma ani oigahi ino si be kete ala jabati wal am tire su ibe ati ahe hal yajibu alaihima kilehima ababu ena iba wabin kai ahe iba on rahe o belo kete am ya fi sujud ala ahdima awika o wala ka o ribe kete ni kunyen wa su be kete da ahe o yebe ban awika o de adil ibn yusuf al-azazi dok wa rajih anaje tarainan annahu la yujzi'uhu hatta yasjuda alaihima eze dong weyi o isi biketa no no ako si biketa tere so ene eh, ibonon ana mano ga wa ko sala da wor ko nyala man ba idan ha wor ko yan adaika ida yenyi ma hura ni da alema on bayan ona so kire so wa seketen esi bi قال الباني اوكي امام نصر الدين الباني رحمه الله اوكي وهذا هو الحق لقوله صلى الله عليه وسلم اوكي صلى الله عليه وسلم اقوي كنون تومري كاكاي لا صلاة ان صلاة يظن لمن لا يمس انفه الارض ما يمس الجبين اونا نبكاي اهيا نو كاني اذن صلاة يظن كاي اهيا نو كاني سنا كاي يبنو كاني dɔkɔ wɔhu hadisu sɔhɛ hadisu nɔ jɛtɛrɛ ala sharti buhari ini idu ɔni ban buhari sɛ di hadisa ne sɔhɛ kama kala hakim wa zahabiyu ila anal banikan awa imam hakim ati imam zahabi awa mashab awa malaka dako hay ati sujud yani ozi ana ze sibekete an yumakkina hadhihi al-a'da ona ikawa position wa mekai wa mekobusi egenwo genwonen kayini teso wa yadamma asabi yadayhi wa yuwajjihuhuma ila al-qibla awa sibekete

ويجعل كافيه على الأرض حزما كبير دو سي أوتان دو سي نتيسو دايكا أوبوزيت يعني أكاكاها إيزان أوينان ويستقبل بأطراف أصابع رجليه قبلة أوكي دو لفاكا يعني أوزيكيغان أوزيكيغي أهوان أهوان أيوة دايكا بون ريفيكي قبلة يعني إذكي كاوا بنا بنا سكاي مو مام نوركو إذكي جنن ele rebe ki kibla sai kai umma mi rukudu man tan ara heten dai ka bene iri man ana nyo mi uh, sujud dai ka ahwan eke ilo eho abon le abon la le sibe ketada dok wa yarfa yadayhi ala al ard do kurban hun tesu ay la yaftarishu huma awa man totite wa yubaidu huma anjambehi do shonu lere ya akahan asoman pobore asomo suju dai kanu me mobo do tete ni te so wo ya bo doka fa abdullah ibn buhaina radiyallahu anhu adahu abdullah ibn buhaina umuru inaire anna nabiyya sallallahu alaihi wasallam kipara kana nabi kana idha salla ijaa kusala farraja baina yadayhi hatta yabdu bi yadi ibtayhi min warayhi onto moni sallallahu alaihi wasallam o maane kurwa na o kana he wan nitudikaye aba awwete a a ari baban dɔw mana dɔw man hure tɔhɛ yɛrɛ n'a ye ka ɔ yɛrɛ man donc wa fi hadis abi humaid ini hadis abi humaid anna nabiya sallallahu alaihi wasallam ibada taala nibi omule mengo dale mo ha sajada o sibe kete wastaqbala bi asabi rijlihi qibla daika ezige gi ahwan go mani va ke qiblan wa fi ba'd riwayat ini riwaya nye kana ya tamidu ala kafai o manu bengo ya obatan eiba wayadamma asabi'ahuma do kobe odugege enaiba yuwajihuma kibala alqibla do manu vai bakawa uzanai kai side nai kai uziyono obode kibla obode kibla wa fi hadisi wa'il ini hadisi wa'il ibn juhur inna nabiyya sallallahu alaihi wasallam kana idha raka'a farraja asabi'ahu anabi sallallahu alaihi wasallam para tarabi kan nabi ijo amruku odugege gando garahi وإذا سجد إجا النبي صلى الله عليه وسلم إجو سي بكت دم أصابعه أزي غان دو قوابه وفي رواية عند طهاوي وابن هزيمة إن رواية إدي إمام طهاوي أتي ابن هزيمة ويرس آكبيه أك أهوان دوتو يعني بجاوان دوتو أي يدمهما دم عن قوابه أرايكا أمسي وكدنكو أمسي بكت أهوان ما هاي أندو عن قوابه dako wa nana soroja allahu anhu adon wa nazo muri yinaire ani nabi sallallahu alaihi wasallam hun wa nabi muri men wona dala ma ha qal o oh, ka itadilu fi sujud wala yabsutu ahdukum zira'ihi imbisatil qalb wa mababa ini oisu bikatanene asada nye mani garwan yete aso man to wan tete wa ni su oisu boku aso na ra tete aso wa hele aso wa tete ilezi me to wa tete o ya to abo

ọkọ lam tasihu salatahu isalaro no ọjẹ tẹrẹ wọnyin ajazan sujud ala baadi hazil adọ ana bika ọkùnmi ini ọyisi bi kẹsẹ tẹrẹ so pa ini ẹgẹ wọn nẹni sajada ala bakiyati ha dọsi bi kẹsẹ tẹrẹ so anawọ ọnọnyu katọ ọyisi bi kẹsẹ musalli bi min hadhihi al-adwa al-an okay aba bawe kai abe egen wona abano bedo man kanye tesu directly da asanye asanye se kanyon lete asanye se bogu bayon lete su ada ka wa ko so fetwa ho o wa o da to he o iba o kanye tesu directly dɔki fɛ iza sajada ala kɔri imama ana kolo ji tɔban na o mesi bi kɛtɛ dai ka ibani ba na yɛrɛ so yari ɛparɔ tɔban nan aw kamihi abubakar aw zailuhu abika yani ɛɛ e isa me bo sa, maybe wa be kete na ada to ba no noje ah aketa lu awda kono man to deta do si be kan maybe ago keto anwura odo wa me fa salatu sahiha o ke sala no je tere ala raji in la naika o je tere hunire wa hadha madhhab malik wa madhhab imam malik wa abi hanifa atabi hanifa wa ahmad atama muhammad wa sharata shafi'i disha eh, imam shafi'i don si do ben an yadawul jabhatu ala al-ard fa bada si be ketesu bi an yasiru imam an jabhati ka e tobana no okara huno ibandi bano kanyetesu doka wa hadha hilaf min haythu al-ujub ake asana be oigahi inni odika ababa maneben lidha agwaba qala ibn qudama rahimahullah ibn qudama al-maqdisi doka fil mughni in wanahi al-mughni bol mustahab enisi mubasharatu musalla bil jabha ona wika ibada directly da sanyi sajja okanyetesu waliadai atubaiba liyakhruju min alhilab agobe do to ya honi e ganyana ka oy oy nan do ha honan wa yahuzu bil azima do za ana kai onno nyu kata won na jete onan onaso kata hin to ka salisan ogota al aso ana jete rehu an hawihi lisujud ona be ka oichi eneti nyina oisi be kete yakunu bi wadil yadain summa rukbatain owa se owa kete da owa dɔw bɛ to dun kɔɛ ba summal waji aw lɛ dɔw sabasi bi kɛtɛ likawli sallallahu alaihi wasallam agwaye ka ana kɔntɔn mori a ka idza sajada ahadukum ijadu nyaw nɔsi bi kɛtɛ yani ijadu nyaw nɔsi bi kɛtɛ fala yabruku kama yabruku albair asosu asosu gima asosu dugu kɛtɛ asuma ku era ko mesu dugu kɛtɛ wal yada yada qabla rubaktay yani osobo kɛtɛ da tɔbɛ de dudu kɔɛ ba wani tesu dɔk rabe anatɔ ahuna التنكيس في السجون التنقص في السجون شرح شرط صحته أقوم تنقص إني سجون أو جوان أو كدواب أنا مقجت وما نوسو أتمنى أن أن تكون أسفاله أرفع من عليه أنا بكاي أو وتن نايكا ɔkɔnɔ bi ka ɔbɛta nda ikɔnɔ ɔkun ne bahu ne ah, ɛbɛ ba ne ada yi ka ɔmo si bi kɛtɛ waati bi kɛtɛ yanni uriba ikɔnɔ ah, ɔkun ne bahu ne ah, igba o fɛyida kan na aks lamiɛse ɔka ɔna bi ka ɛhin ne yɛn ɔbɛn ɛɛjɛ tɛrɛ wazali kabi bi an yasjud ala makane murtafi anil ar ɔna bi ka ɔdo si bi kɛ ka ahɔnu si bi kɛtɛ ka nda ka ɔnɔ ne bahu ne te sun ɛhun na do akusala na ɛdɛ sɔ wɛ akusala yi wa si bi kɛtɛ da yani obete edosi beka onete huna ahana ka wa inan daka wa nistawa fa fi tilab wa fa fi hilab ana ka bebe yani ani ega hi wal arja annaha la tasidak ana jeterehu aw beka aje yani ju wadni sujun especially wa ya te wa ni sujun onete huna ayin ni rukwa daka ben kana uzran la ya sate sujud illa kaza ana ka uzri nani wonyen sibekete e babo فالأصاب أنه يصلي بالحبد أي بالإنهداء أو كان جيتره أنا بكو وين يمسي بيكتا أسوس سا إذ واسي بيكا سوني باهنا أهنا يكا أه وما ركونا أو كان بكا ويبا بوضو ما أنا جيتره أو بكا أو كوا من كارسوه أي بالإنهداء أو من با كارسوه كنا وكذا لا يصير سجود المنبت على الأرض ولو كان هذه الأعداء عليه أوكي أذار ذلك ọ̀rọ̀ mi sujud mumbati ọ̀rọ̀ náà ìka asuman kẹ ọ̀rọ̀ ilé àmọ̀ ìfọ̀mọ̀ ọ̀rọ̀ mi press up ọ̀rọ̀ ma ni ọ̀rọ̀ ọ̀rọ̀ etri na wọ́n ma ni jẹ́ ẹ̀dá ìka àmì mẹ́sẹ̀ tààbọ̀ ọ̀rọ̀ ẹ̀dá ìka ọ̀rọ̀ mi sujud dá ìka wọ́n mẹ́mẹ́ ni ọ̀rọ̀ kàdé yà abẹ́gẹ̀ wọn ọ̀rọ̀ mi press up press up míyàn sí training dá ìka mbate àyìn position ọ̀nà ọ̀kọ́ àyìn náà dá ìka àwọn àwọn àwọn àtàn ẹ̀ dusi beketawa oda kare ya beke ngone na ini tesu elis ko wasi bekete asuma kora ma mi press of power doke ono no ka oda kare wala kana hadil adai alaiha oda kare ay katere so a beke ngone e him bonon yan doke ha misan yuhrimu qira'atul qur'an hal su e yo kala ko qur'an je dai no si bekete kama ta kada feruko asuma keme da bi ni ruku sadisan ogo ma ya falu ba'da al a'imma min annahu yumkin jabhatu lisujud awwalan thumma yukabbir akisana ka ere hono be odawe jenne e na cha akusala awe ka dena sibi kete da ebe de ba mo e ba mikabara yani be no ni nete de ba mikabara wa hujjatun fi zalik hujjani ene le non hatta la yasbiku al ma'mum agobe da fi jama dawe jenne kene na ka na ka lawa gba dene jenne anyi ene jama ana ko na nwunye tesu de ma mo ko na nwunye tesu da dan se ba kuma kabaran tasarrufu hata min haulai a'imma wa muhalifu sunna okay oy mene man oy mana ika e eyo nyo awen hata an ana ika hunu bo ima ay menen o ji sunna nyi dak wa sahih ana je tere hunne ranan an yukabbir hina yazdun kama taqada min hadith abi huraira ana ko me rami kabara enu mona ika e ana sibe ketawa asma kama ben hadith abi huraira wa lahi an yu'allima an-nas sunna ana nyono na ko na zuwaya sunnan أي ومع ذلك أقدم معنى فصلاته فصلاته صحيح صلاة نوجه لكن خالف السنة أما جسنة نيه أما مرمين أرني دابا أبا كويت دابا دابا ما جل ساتو يسترا دا إجا نوزة سيوكوا كويت دا سلام كبارا إلا إبنا نومولي وسي لك أسكار الركوع والسجود أسكار الركوع والسجود أنا كان واقوا ويجا أكان عائشة رضي الله عنها adahun me aisha be muri hinari anna rasulullah sallallahu alaihi wasallam wa kuntu muri muri man dara ma kana yaqulu fi ruku'ihi aw ka ayni ruku'an wa sujudi ataysi bi katan subuhu kudusu rabbul malaika warru yani aw oh, ka ka subu ay omuri na omuri no anaika onon le huni abire di onon huna be akowen kudus omuri no anaika ni awen rabbul malaika ona wadare malaika na atohwe doke mana subu semini subu ai alladhi yanzahu an kulli sun ona muri na ka o no zelira a bisa na ka udiviawen wa kudus ake kudus tahir one wakila dala ka al mubarak ona we ila swaidan yani ipapa wana ndoko wa anha ala da hono baisha be radiyallahu anha umuri ina le qala o ka kana rasulullah sallallahu alaihi wasallam o kontu muri sallallahu alaihi wasallam yuksiru an yakula fi rukuihi wa sujudi o meruru ini oika ino isu kudu kwa na toisu beketan subhanaka allahumma rabbana wa bihamdik ka oninyo bawo allahumma umuri hai rabbana wana badari hai wa bihamdika abo dabo ko dole bawo dak allahumma gfirli umuri jebim yataawwal alquran o ko mani ka ono mani ka ono sobe yani itumia anasa hon ne quran amma kuma ka sabbih isma rabbikal ala ya kisatul ala dak eh, salifan ogota an sa'ade an abe ada hono sa'ade be an abe hono wadan aw an ami abe ka hono wanya dan radiyallahu anhu muri na qala aka ka rama ka nabi sallallahu alaihi wasallam fi salatihi fa kana yatamakkana fi ruku'ihi wa sujudihi qadra ma yakun qadra ma yakun subhana allah wa bihamdihi salasa okay qala aka ka rama ka nabi mere yani sali annabi ine mere ni salamata man sheisho di mare ame makon o bika o bosi ini o imrukuan ini o sibe ketan o e huana e kai o ho o e ka kai subhanallah wa bihamdihi subhanallah wa bihamdihi subhanallah wa bihamdihi da man ka ope opeta e hono ni bi sallallahu alaihi wasallam onu fiku ini rukuan doke rabi'an anato hona an huzaifa radiyallahu anhu ala da huzaifa muri na ilo annahu sallama nabi sallallahu alaihi wasallam aw ko sallallahu alaihi nabi fa kana yaqulu fi ruku'ihi aw ka in ruku'an subhana rabbiyal azim onin vo mori anawa dali hamna kunu chetan wa fi sujudihi ini oyisi ketan, subhana rabbiyal ala la ka subhana rabbiyal ala kan ومن مر بآيات الرحمة أو فله أي آيام إلا وقف عندها أكو جينا فسأل دوسلة ولا بآية عذاب أو فله آي ويهو إلا وقف عندها فتعوذ أكو من لجي دو بويسلة هنا بمبالي سبحانه وتعالى de arhoya ni ini riwaya nyana be lak ini sunna mani amen ebene maktubat wa bi ba'd riwaya ini riwaya ni ziyadatun ani أمانك أي تسبيح أمان من سبحان الله أنا أي تسبيح أي سبحان الله ثلاثة أو بيتا لكن ها مثلا أنا تواه أنا ابن عباس أدوهن في أبلاه أنا أبي عباس ترجمان القرآن رضي الله عنهما هم يقولون إن الله أن رسول الله صلى الله عليه وسلم فلك تلامتو مولى مولى من مولى دار المها قال إنه لم يبقى من مباشرات النبوة إلا رؤيا صالحة يراها المسلم أكون إيه، يسنا بيته ene ayohi ni auto ya yani ini enuba ewe ini enuba yohi ne ake ora ụra ora ida anaika okomori ore autaro lahu abikabara ayo okomori ono hoban bozora kae odonon ono manura kae yani eje do nyeke aw ba wal janna iga sabele mi wa inni nuhitu emi meya an akra arraki'an koroka odoke oroko quran raki'an do ini oisu boku duku aw sajidan abika do ini oisu begete fa amma ruku awelo oisu boku duku fa azamu fi haram wasi oichetemu uyi wasi yomori subhanahu wa ta'ala ila wa amma sujud awelo oiku boku kunduku fa tahadu fi du'a do masabore ini adua fa kumna an yustajaba lakum oje ogure to pada kikai ase hura da dua wala wa mana kumna doke utumi kumna hariyun o hura aw jadirun o ogure ta so hura ase ni ka oboya doko wa an ali yani sadisan anato ahohem non hono be ali radiyallahu anhu muri na re anna nabiy sallallahu alaihi wasallam kana idha raka aw ka nabi sallallahu alaihi wasallam ijo aso wa ko dunku qala laka allahumma umuri laka rakatu e umi so dunku in wa bika amantu e umi dairin wa laka aslamtu anta rabbi e adari hamin hoshi usame wa basari yani e uma huraine damma banata e umi ko ama ko mi ka ko hoshi arrahman lil aswat oye wam ati oiram wa mahi ati etu bone marrow yani uhela iko ine wam wa azmi ati tukwa mu asobi ati abojam wa master wa master call to bihi kodami ati sanai kai ahwam oza orata yo abesenen lillahi rabbil alamin o moriya wa nai kawo wadare ya behen wa kana yaqulu idha sajada o kai josi bekete allahumma umuri laka sajadtu e umisi bekete wa bika amantu e umi dorelen wa laka aslamtu e umi sadain sajada wajhi lillazi khalaqahu fasawwarahu ma fi bekata yawmal subhanahu wa ta'ala ana ka otwa machi machi yam machi yam ma fi bekata yawmul ana ka onotwa dawale ma do macherane fa ahsana sawarahu do me tere tere ana ka omuri ma do ma le do wa wala fa shakka sam'ahu wa basarahu do me ka anyuhu elen oyo do mu hotine otan ati oilan do wala ton donc ba tabarakallahu ahsanul halikin ele fo do mo na kai ahsanul halikin onuhun enne arana tuna ne yo na tuna do se ngo mori subhanahu wa ta'ala donc sabe an anato hemba anabi hurara radhiyallahu anhu adahu nabi hurara wa mori na ile anna nabi sallallahu alaihi wasallam kana yakun awe ke annabi sallallahu alaihi wasallam o ka fi sujudihi ini oisi beketan allahumma firli zambi kulli omori jevim ini abab idam abiban mame jevim de kotin wajalle anaya huhihi atanai kai orata odan wa awalihi wa ahire oni papa na tadele man wa alaniyatihi wa sirrihi ana huletu hina atanai ko tayina dok wa manna itumi dekkehe yani dakiko anaka o hero wa agwiri a anyangure an we adele ko bele dok wal muradu be sogili ene bini wiyanin wajalle jul ay aljal aljalilu azim ono na ko chete ono de won wa ghayra zalika min al azkar mazkura fi tasannifiha ate anawa ini azkara naika a moita man ini we anaika me ore me anaika o ko wele na doke sabi ashara anato ewre hemba wa thumma yukabbir wa yajlis ore mono do me kabara do yate wa qad taqaddama ọka ọnọrọ atọ dọwị dị ẹha hịrị ya nọ fi hadisai ịnị hadisai ebe abi humed hadisai abi humed wa wa'il ibn johor ati hadisi wa'il anabozi johor wa kadhalika fi hadisi musaw salatu awa mẹrẹ ni hadisi anayi ka ọkụ salam dọ ọkụ ẹtẹrẹ wa fi riwayati lahu ini riwayan ثم يقول آلمنا دا الله أكبر دا الله أكبر ويرفع رأسه دا كل صباح له حتى يستوي قائدا كل دا ما يعطوه سيسي دا يعطوه تله وفي رواية المسلم إن رواية إمام مسلم summa arfa hatta tatma'ina jalisan on mono da kure so bahere kulu da no nata ino ya to na ko ya te wa fi dalil ala ujubi tumanina fil julus in la non ala anyi ere analo ka ere ere so aben o ima na ta ino ya te o ima ya dulu ala masruiyati aidan on sana ka aso ka man nyo ni sheria o wele ma ma sabata an anas on ka o ye bele hono be anas radiyallahu anhu umuli na ira qala o ka ka inni la alu ok eme mejo ha an usalli bikum kama kore ronene kama ra'aytu rasulullah sallallahu alaihi wasallam yusalli bina asman kai mere kuntu muri sallallahu alaihi wasallam a ku sallalere fakana idha rafa rasuhu rasahu min arruku aw kuntu muri sallallahu alaihi wasallam ijo kore le suba hele hu ni ruku in tasaba qa'iman do mani jedo ya jetere hata yaqulu qa'il nitudikai elna kare e ya kakai untu muri ore ore ya وإذا رفع رأسه من السجون إجا على كورسو هلا هوني أيس بيجتا ما كسا دا ولا ياتا إن أيس أي أتونا حتى يقول قائل قد نسيا أنا كلا لي أك أكونتو مليو ياي يعني أنتو مليو لي ياي لكن ما أنا لا ألو أي لا أكسر ما جاها لكن وصفة الكون أبجوي أنا أسيأتونا أن يجلس مفترسا قدمه اليسرى جالسا عليها أنا يكا أبا ياتي دوما أنا توهن وهاتي do ya to yɛrɛ fan wa yusibu yumna ahowore do man neje muwajihan asabiha asabiha ila qibla da ka ezige gan bana be ke qibla wa qad taqaddama dalilu zalik yara do bi diru bila non wa aidan awale mala awale mono ala nyile sa an le non fa an ibnu umar adahun bi abdullah ibnu umar radiyallahu anhu umulu inaila qala ka ka sunnati salat aweli sunni salat an tansibu rijlika al-yumna anawika ahowore wa man nejen watusni arijilika yusra ahwa waha do man to tete dake jawazu al-iqa fi hadhihi al-jilsa azaka adam iqa owe diwan in oya to na oya to ina ka ni sujud aywa oka ani taus adon bi taus qala oka ka kulna li ibn abbas ya kai abdullah ibn abbas fil iqa ala qadamain in dara ya to tiraso ipeta hwa na aywa ya no man ya to duwe na hwa aywa je do ya tu tutere su ibeji hawa ok ena man kai abdullah ibn abbas qala hiya sunna di abdullah ibn abbas do ko yo me sunna aben fakulna de ka kai inna la narahu jafa'ata bir rajul ye ro ko ya bo me unu jona ro me ile kene kene ile na bo ro be do men qala bal hiya sunnatu nabiyyika do ka eye sunni an nabi an aben sallallahu alaihi wasallam dok wal maqsud bi hadha al iqa yani sabe ovamba sabe sase ka se min yani enwe kono semin kama kọla kola be hake asma ki imam be ọ ome chobe huwa anya an yadau atrafu asabi arijilai ala al-ar ono we kai oro mani si yani ile sozi gigan ina ho na eba dodo masi tetesun wa yadau aliyatihi ala akiba akibe do si uruban dai ka ono ile so ibejo ahwanin wa yadau rukubatehi ala al-ar do masu dukwan do si ketesun ya na ma boya to do yele so beja do yele so beja wana na yele do yele teso dok wal akbu yani akbu ọnụ ka ke ya ala akibay yani akbu yani akibay musanna yani akbu huwa muaharul qada ono bo dele mi wa aliyati aliyati aliyati ai bi uruba awalan ani papa sabata bi ba'd athar oko be ini pa ini enu bi anawe an jama'atu min sahaba ini ijama ena ke ero ina sabi karahiyat al iqa ini ya oimi iqa enwoni juani san de apari gege apari lesu gege o ini tes do be ki kibla doro ya to ini bi ya hwan didu nkwano ketesu oka anyi pa amani dowe dok wakarahahu nahoi imamu nahoi o ya wa malik a imam maliki wa shafi ati imam shafi wa ahmad ati imam ahmad wa isaac ati isaac wa halu roy ati yana ka esi alire ni be inire emi milire wa dhalika lamma sabata min hadith semede mani nyo onowe agosa na ka o he petani hadith hadith abi hurairah radhiyallahu anhu hadith abi hurairah qala okay nahani halili sallallahu alaihi wasallam o yame oninam yani ana mtu mwali sallallahu alaihi wasallam an iqa'i ka iqa'il qalb ọnọbe ọyị ya atụ elesu biji ahụ asụma nkirizi mee ya atụ abụọ dọkwa sabata anụhụ sallallahu alaihi wasallam ọkọ ma ni ihe yebete hun wonto mmiri sallallahu alaihi wasallam annahu kan kana yanha an ukubati shaytan o yo koro ya to yani shaytan o mi ọ o me ya te dọka ukubatu shaytan yani awere o ya to shaytan no kola bo beda abo beda wogeru atana ba huwa ikọ ilmanhi anhu ọkọnọbe ikọ ọyị atụ eniyo lahunan ọnọbọnan kọla ibnu salah rahimahullah yani ibnu salah arhuwa wa yana ka on weni musala annam dawle kan yana muqaddimat ibnu salah okay hadha al ikọ mahmul aka awere ikọ wonan mahmul ana ka azaiden yani ananyi den ala an yada aliyatuhu alal ar ono bika urugolo no ine tesu ne abido ine ibijahu iko wana be ono to moriyo dahu idan ono be durugola o ine tesu wa yanse busakehi do mani ndu ha do mani ndu kwa ne je yani uruba o ine tesu dudu kwa o do ne mane dudu kwa won je yani dudu kwa o ebe ba wa yada wa yadehi alal ar do so wantine tesu

oye gwa uruwanu boro oyi ne tesu ahwa dure ka hurezi anaba dunkwa na bo dai ka ma ni ebeba awale mun ọ ma so kete especially anyi a pirezi ti dai ti ama na eti ya do wa wa ya te de lete da jama na meta da buru bine so enwon ọnụ eno yi ka sadamen ebe oni abdullahi ibn abbas e wono juwa nka dora ya to eso ibijahan so awo ibn Sọla. awo me juwɛn ɛŋu ikɔ ana ike awo bɛyi lɔ dɔke saniya lamiyaati fil ahadis naso sɔre ɔkɔ ma ne bɛ ini hadis rɔrɔ na ikɔ bɛ yani nas ire ana bɛ ana ikɔ ma hure tɔ hɛ fi mɔdi iliyadɛn ini ahana ikɔ bɛyi bɛ baaya fi hazihi jilsa ijɔdɔ ya tɔnɔ والذي رآه الفقهاء isana ka arhuni fikiwe ni enere annal yadain takunani an, ka awere obeba aba mani gana aba mani tanatete ala fa idain tileswa usheba lakin warada fi sifati julus akowe apejuwe oya ta fi sala in sala wasifina liwadi yadain anajuwe amemebroka ozo subeba tete zakarna umuma fi sala ya moita mayan babe in sala فمحلها فمحلها أو كأهان بعد على جلوس بين سجدتين وجلوس التشهد أنا بين أياتو إفا إن أياتو ناكنوز بكتة أتو أياتو متشهد وفيها إشارة دلنينا نويسزو بسبب كأو ماني تانا أوليغيغاني وتحلق الوسطى يعني دماني أوبا أنا با إزيغي غبنا كان دماني كاران دوسي فو ميسايكولين مع الإبهام إليغي غباني وهذا ما ذهب إليه شيخ ابن سيمين وقضانا نفسنا إكاي شيخ ابن سيمين أوننان وابن قائم أتي ابن قائم الجوزي وتحليق الوسطى مع الإبهام أوكي أنا ويكا أماني فهم مي سايكل ليلي إيجي غوبان أتي أوزي غوبان أكانا وها سنجواني سندوكي ok akosonon ya usaimin onre ibnu qayyim anada na mulya mayan bawa wallahu alam mulya nyoy ran doka wasayati bayanun li hadain al wasfain inda zikru tashahud al awsat oka iba juwe ya na wuro ko romuban ijuwa so wa ijuwa mi tashahud yani ibe juwe ne do iji amo itamize uh, azkara na ka iji amo itamize tashahud uh, o isi o mi ataya o mi na kana dɔk wa rɔɔje ana jɛ tere hu ma zahaba ilahi jamhurul fuqaha ɔnɔ sanai ka yani ɔpɔrɔpɔ ana kɛ nɛru ini ɔnɔ yi fikihu ɛlɛn nan kai min ana liyadɛn awere ubaiba takunani mabzulatan alal fahidɛn aba maani tana tere so ushaiba fi hadha almawtin ini ahonon wa ma sifatul mazkura fahiya fi julusi litashahud awere ɔyi maani kaa kɔ aba maani mubɔ ɔnɔ juwani sɔn ana kai be juwani je yasun wuro ɔrɔ mɛmɛ mubɔ ijɔdɔ ami ọka ọnụ jiwe na abụọ fahiyya fi julus litashahur ini oyi ya tu dodo mi ataya oyi nani kama warada fi riwayati ura asma kama be ini riwaya sana ka enebe doka alaskar warida ọka askara na ka ada baina sajdatain ina ka ni oyi sibi kete eyeba ọka an huzaifa ada hono huzaifa anna nabiyya sallallahu alaihi wasallam kibra tare nabi kana yaqulu baina sajdatain ọka ina ka no sibi kete eyeba rabbik firli omori jebem rabbik firli omori jebem wanyang mana musan kene rabbik firli rabbik firli rabbik firli daki an ibn abbas an ala do we hunu abdullah ibn abbas anna nabiy sallallahu alaihi wasallam kana yaqulu baina sajdatain anabi ka ina kane o isi bi kete aywa allahumma ighfirli omori jebem warhamni do wanyayamba wajburni duwe tinyimi je izma yanyi yani boromije wahdini duwa boromi jose warzukuni duwa mizem wa inda abi daud in riwayi abi daud yani wewe ri wajburni like wa afini duwa silafi makan wajburni yani jabbara isana kola chaka duwa voro duwe tinyo awre mono ane kwa jailan yani uh, ثامن عشر أنا تو أوله أنت ثم يكبر أول ما نضع لم كبر ويبذل سجدة ثانية دو سبكتة أو سبكتة أو باوا وذلك بأن يكبر أكون بقوام كبرا ثم يسجد أو لم نرد بكته على نفس صفة السجدة الأولى أبجوي exactly أو مسي بكته إن سجد بابا تايكا أبو ملي مينو أوبا وان والله أعلم أموري نيوي إلي رنصنا بي إن صفة الصلاة أبجوي أما ميكو صلاة يعني because of me إما بيسان ويلي يهولا نيما إلوكا إبا دادي هنا نينا إلي رنصنا amma ya hoppano mo mana wa ta'ala onore ko kata e kaya nyangu me ini apiju sala ana ka very important oye oh, ko because eh, on tumuri ka wa ko sala umere ko na akwo e we yon tumuri me ko sala umme me wa akwo umme me ko sababu ani ka bai aida uwe non bayon ani sifatu salatu nabi on albani me ani sifatu sala on sami anwar jahil no tere an sibatu salatu nabi onu semin tere an sibatu salatu nabi onu bin bal tere so jai as wenen wala kalunya ban wanyi anai kai e, we siri sala asai ka wa ko kama ko au na sasa na ban mera ko abe mera ko ya hiyo mutuna wa taala onu tinya la mno tinyi je maybe eba because of time eba entertain two question from brother two question from sister so zo mori na malaela nyidi ya salami subhanaka Any brothers? Anyo nam. Nam. Oye. Okay, ilezi me ya twa Na aka ya ka ilezi me ya twa so. Asa ya tu ilezi me ya twa Any sala kana o ma ni ben. Yani any sala o ma ni ben. Amma oye ya ate. Ehuna ndo ya tu dulu go lo ni te. Weke wenya nwo ya tu exactly ilezi me ya twa

iyo amma wanyan su ware kata wani su ware ba kata amma ne san nasa wace ka riyadu salihin uwere reza wallahu ta'ala ala wa alaikum salam jama'a sahore ma na'am wa alaikum salam na'am na'am na'am na okay ya kala son ka wee ahụna nwa mọjere kaka oyi je ọnụ je wa je tere daka ọwere mana nuru kun yani akwụkwọ wee wee wee nyere nọ wee wee oyi jee je jee wee jee ọdọọrọ amịta ẹni salọ nọ va anyị sara eyi oyi kwa enyi sara zaa because of ke eyi si either egenwu wee anaka ọ complete so aya na nye ẹ̀yà náà rẹ̀ káyẹ̀ wọ́láhù tààlà alam. naam sisters wa alaikum salam naam wala waje tare wala nini soju wala umehune naam naam ana kawa wala umehuni sujud

oye ko biko asan wala se egen ana ko egen wonon wala maska wala ah, wala megon nan do wala ma do mi sujudu badi ama ana ka usa umene nan kene utamayen e eh, nyi sada wallahu ta'ala ala azuma na umma ni sibi kada ka ah me imru ko dora do ranan fala basu bizali ijala e korona kona waho honi sala wale waho do wale ma yate ama ka waso ho wako wawo amma yayi bale ma tanyi check ozo muri Nam. last question from sisters wa alaikum salam Nam. Nam. ọkọlọ akusala yaayọ wa akusala do tamaka wa nyinyo ehọ na wọrọ ka wa hụọ dienyo to yawo wala ba ho umma afsala na abo so kwa me umma no tama ya abo sala no redu aw ken yano wa e ken hile so wa e o jana ba <laughs> ala ken yo tu le so because ah ini rukun rukun awe ni janaban tamimul jasad bil ma dienyo to abo chen wawo ana ken yo no le betu awle so e da nyi janaba ilo o e ko work done is equal no work done inyo no is equal to no inyo e ho so ana kaba men e umeta ya wa sala wosi do ko honi sala do na hwe do se ba sala je wallahu ta'ala alam mun do tenyi je ono mo ida mun do mo ida ananda ya re ni ra de pe ajitu e, wele ya na ibaro ro ani me nyi my son we are very scanty and small at least what that on aso oh, aje se do yoro ajino no ni se kai se me de se me subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk